اللسان الذي يأتي أكتب لنا وعلى أطوف قائل Thank you.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يسر قبيل مثل أو إثما ثم يبني بإيمان كل يقضي فيه أرض قد سبل مهتالا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهم الطائفة فأما الطائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضلون من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم فكان فضل الله عليك عظيما الله وصل نفسه قدير أتى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به شيئا فقد احتمل بهتانا وإثما مبينا فقد احتمل بهتانا وإثما مبينا الله ومن يقل يظلم خطيئة ومن يظلم خطيئة أو إثما bàbá rẹ̀ tó ṣe àtìṣe nínú yín àwọn ìfọwọ́ àbúṣẹ́lọ méjèèjì kẹ́lìmọ̀ méjèèjì kẹ́lìmọ̀ ọ̀síà èsì ó máa ń túmọ̀ nǹkan kan wọ́n sì máa ń túmọ̀ ìyàtọ̀ wọ́n máa ń lo kọ̀tíyà fún ẹ̀fẹ̀ wọ́n sì máa ń lo ẹ̀sìnà fún ẹ̀fẹ̀ ọ̀pẹ́ ìlú àpàdé yà yìí nínú nǹkan tí kọ̀tíyà tó kó sínú tí fún òkú sínú òun ní àtìsí àmọ́ nígbà yìí kọ̀tíyà á tu nítu àtìsí nítorí pé ọlọ́mọdé látọ̀ àkídùnà ìnàsínà àwọn àkọ́ àná ọ̀tọ̀ òun lára àwọn àdéhùn tó lọ bá lè wà lẹ́nu ìṣẹ́nu wọn. àdéhùn tó bá wa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọlọ́run ti sọ pé gbogbo ní bá tá a bá ti rò ń ọkàn wa bá rúwú yẹ àti tá a ṣe lọ́dún ọlọ́run ó ṣètò rẹ̀ fún yín ní ẹ̀rọ àwùjọ ẹ̀ka ṣe òfin lọ àti tẹ́ ẹ ṣe ọlọ́run ní ṣètò

فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير الله في إلى الدعناني أنك سمعنا wọ́n àpò àná wọ́n làwọn gbọ́ àwọn gbà wọ́n náà wọ́n fi àṣọ ayà tó tẹ̀lé tẹ̀lé wọ́n àgbà débi pé bẹ́ẹ̀ bá ti àti lápò àkébi náà ọ̀sẹ̀ gbàgbà àyà àjò àkébi علينا إصرارا كما عملته على الذين من Ìtúrí ká mú ayàtàmúwà rẹ̀ lórí kọ̀tíà àṣìṣe tọ́lọ̀mọ́ ayà ìrìn. Ó ti wà ní àdéhùn tọ́lọ̀ ń bá àwọn ọmọlẹ́yà lẹ́bí ṣe pé àṣìṣe tẹ́ bá ṣe dágbégbé tẹ́kì ni tẹ́yìn ò fojúlẹ̀ pé ọlọ́wọ́ mẹ́rin sí rẹ̀ yìí ọlọ́wọ́ sàmójú fún wa fẹ́ẹ́ tí a ti táàmù náà pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ gbígbà ní ṣéèkì àgbègbè apáyọ̀ ọlọ́wọ́ sọ ní àyè pé ẹni bá ṣe àṣìṣe. wọ́n bá ń rí ìyọ̀ nígbà kan bí àgbà náà ó ìlú náà tó ṣe ẹ̀ṣẹ̀ nígbà tí pé kọfí àníyá yẹn ní ẹ̀ṣẹ̀ táàyè gbé ní séèkì ni òun bí ọlọ́run fún aṣọ tó pé a ó ìgbàlódé ìgbà ọgbọ́n ọmọ jẹ́ sí pé nǹkan kan ní méjì ń sọ ọmọ ìlú méjì kan méjì ń sọ ó kì tán fẹ́ fàyọ́ mẹ́ẹ̀ ọlọ́ni tó mọ̀ lọ́rọ̀ níbí ìbàdílẹ̀ omi ní ọwọ́ rẹ̀ ti ẹkú wá láti dé látòjúwe ó sì ẹsẹ̀ kan náà ó sì yí lẹ́nu mi lérí ó yí ilé ẹnu mi lérí òun ti fẹ́ni ó wá yọ ẹ̀kúnra ẹni báwo fẹ́rẹ̀ fẹ́rẹ̀ àṣìṣe ni tí ó pè pẹ̀lú ọmọ òun ti dẹ̀ tẹ́lẹ̀ nígbà tó sọ fún ìkànnì tó fi dé àmọ́ ó wá yí ẹnìkan lérí ọlọ́run kọ́dà bọ́ lẹ́pẹ́ áwọ́ èyí máa ń kọ́dà bó ti ẹ̀sẹ̀ náà ló ti bẹ́ẹ̀ báyìí tó bẹ́ẹ̀ jìnnà èyí tó jẹ́ pé ẹ̀sẹ̀ tó máa máa ṣe àbí èyí tó jẹ́ pé ó ṣe pẹ̀lú bíṣẹ́ẹ̀tì nílẹ̀ bọ́lá ọ̀sán àmójúkò òkú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó wá bọ́ kápó mẹ́ẹ̀ ó yin lẹ́nu mi lérí. فقد احملها له كانه وليا مبينا فقد احتمله كانه وليا مبينا ẹsẹ̀rẹ̀ ti di méjì báwọn. Bùkánà ó ti fi ẹ̀sùn tí e ti tẹnìkan ó ti bọmọlúàbí tẹnìkan jẹ́ ẹ̀sùn ọmọ bá mú wá báyìí náà nígbà tí ń sọ̀rọ̀ nípa mẹlẹ̀gíríbà kí là ń pè ní gíríbà àyùbá náà bí ní ìyá kó mẹlẹ̀gíríbà ó dọwọ́ pẹ̀lú pé máa sọ̀rọ̀ ẹ̀ ní ó. wọ́n bí àyẹ́bí léèrè pé tó bá jẹ́ pé n táwọn sọ nípa ọmọ ìyá wa lẹ́yìn òní ní tó ṣe náà ló ń kọ́. tó bá jẹ́ pé tó ṣe náà là ń sọ lẹ́yìn àdébìnrin náà pé ń gíbà lónìí. kì í ṣe pé ọ̀rẹ́ ń táwọn sọ lẹ́yìn yìí kì í ṣe tí ò ṣe ní tó ṣe náà lẹ́ ń sọ lẹ́yìn rẹ̀. àmọ́ ẹ bá sọ ló ń bá gbọ́ pẹ́ sọ́dún tó bá òun ní inú rẹ̀ ní dùn àdébìnrin gíbà lè ṣe. ìta ẹ̀fọ́ yìí tó ṣe láì dáa náà lẹ́ ń sọ àmẹ́yìn lẹ́ ń sọ ẹ̀ sọ ń sọ pé ẹ fẹ́ fi ṣàtúnṣe ẹ̀ sọ ń sọ pé ẹ bá pàṣẹ èsì rẹ̀ sí ẹ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé kò sí nǹkan yẹn dọ̀tàrù lẹ́bi kan ọ̀ ẹ bọ ọmọdé àgbèrè jẹ́ mi ọlọ́run ọ̀sán bẹ̀rẹ̀ tó bá ti mi tẹ́kì ó lérí kankan mistake tó ṣe ó súnmọ́ kọ́mọ máa mọ pẹ̀lú ká ti ṣe ni àmì ẹsẹ̀ kan náà ó sì lóun kó òun ṣe ó sì kì í mọ́ ẹnìkan lọ́rùn ọlọ́run ti dáná. Ó dáná àsọ pé ìdáná àkọ́kọ́ ni pé Bùkánà ó ti ba ọmọlúàbí ìyẹn jẹ́ ìbọn ọmọlúàbí ìyẹn ti jẹ́ ẹ̀jẹ̀ ńlá ni ní nàìjíríà gan ẹ̀sẹ̀ lọ́la ni ọba bọ́ wọn láàbí yẹn jẹ́ wọ́n á gbé ọ sí kóòtù ọlẹ́ sẹ́wọ̀n àti kò ní kọ́ mú lọ kọ́ mú wa lóò sí ọba sọ fámìlì ọ̀ sí nítorí ká. Nípa ọmọlúwàbí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run náà bẹ́ẹ̀ bá bọmọlúwàbí ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá wájú ọlọ́run bá wọ̀. وإثما مبينا وإثما ẹsẹ̀ kejì tó dá wọ́n ìfúnmọ́ mọ̀bí náà ó bẹ́sẹ̀ Eh, àwọn ẹ̀sẹ̀ mi bẹ tí ẹ máa ń tẹ́ káìpé ní ẹsẹ̀ náà fẹsẹ̀ kọ́ ẹsẹ̀ tó lè kí ìyá fẹsẹ̀ rẹ̀ kódà kódà àwọn ará ayé ẹsẹ̀ náà fẹsẹ̀ rẹ̀ máa ó sì súnmọ́ nǹkan yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá lọ dé ọ̀sí ọ̀tọ̀ wò ni ọlọ́run náà mọ ọlẹ̀ àmọ́ ọwọ́ mu ọgbẹ́ lẹ́nu kan lérí àwọn kan sì lónìí asọ́njú oníyìn náà ní pé wọ́n mú ẹnìkan olùyìnkan pààyàn ó gbé wọn wọlé ó sì lọ ó sì lọ wọ ẹlòmíì ó sì fẹsùn lé lọ́wọ́ òkú ṣe ò ní ìbá ṣe bẹ́ẹ̀ àbí kankan bàjẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá níbi iṣẹ́ ó kàn kan ló jì lọ́wọ́ náà ní pé ọ̀tọ̀ ní kéèyàn kàn kan ó mọ̀ mọ̀ àbó bàjẹ́ nígbà tí ń jẹ́ lọ́wọ́ wọn àgbẹ̀dá mùsùlùmí ayò wà kẹ́lẹ́.

ó fi ní kéèkì ni tó bá ti wọ́n ọ̀gá pé ó fi ní kéèkì ni orí tánà nù. àmọ́ wá gbé ẹsẹ̀ yẹn ó wá gbé ilé ẹrù ní ilé rí gẹ́gẹ́sì kọ́dà ká má jẹ nìyẹn yá ọwọ́ pé wọ́n kàn bú lásán náà ọ̀sàwá fún wájú ọlọ́run ọba gbogbo eléyìí náà ẹ̀sẹ̀ ló náà o àwòwá náà o nípa ọba ṣe tí wọ́n ti yà rẹ̀ jẹ nìkan báyìí ìgbéjáde pé wọlọsí ni wọlọsí o àìmọsí bẹ́ẹ̀ni bá bẹ́ẹ̀ni bá ti wá kọrọ ayẹ bọ nìkan ló kù olómọ ti bọ bẹ́ẹ̀ láàrin bàbá àtọmọ ni tí ọ̀rọ̀ àti ọjà ń tí ọmọ bíbí ìṣẹ̀wọ̀n ní ní sùn ẹ̀wọ̀n yìí lọ́dọ̀ ọlọ́run náà lọ́dọ̀ ayé ló fi lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run kò lọ́wọ́ ayé ló fi lọ́wọ́ pé àánú tó ṣe òkò lọ́wọ́ ẹ̀sẹ̀ tí ń bẹ lọ́run lágbájá ẹgbẹ́ fún yẹn ọlọ́run wà láti zero wà zero fún ọkọ̀ tí káàkiri wọn náà lọ wí fún ẹ èmi náà ló pọ̀sùn mọ́bẹ̀ lọ èmi ló ń bá wọ́n lọ sí ọkàn lọ sí àgbègbè ìjẹ́ ní kóòtù ni tó bá ti gbá ìṣẹ̀yà mà ẹni yẹn máa jìyà fún pánà wọ́n lọ sí jìyà ńlá yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́kọ̀ọ́ ló sì jìyà ńlá yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó súnmọ́ kọ́ lọ́mọ padà bí mọ́. gbogbo àwọn kan báyìí agbọ́dọ̀ ní mọ̀ nípa rẹ̀ nínú ṣẹ̀dá ìlà. ọmọ wa tẹ̀síwájú wọn lọ́wọ́ ya. ولولا أن الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يذلون إلا أنفسهم وما يدرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك وألف كما لم تكن تعلم ń ọ. ni, yóò ẹ̀fà wà náà. àwọn nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ sáà lẹ́yìn lẹ́yìn tí ó mọ̀ ẹbí ọlọ́run ọba àánú tó ní sí níbi ń ṣèpò ẹ̀ tóun sì mọ̀ ọlọ́run asàlà ẹ̀gbọ́n irú àwọn kan bẹ́ẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sáwà náà pàtàkì lọ́wọ́ afẹ́ pé afẹ́ ṣètò ọlọ́ọ̀ ká má jẹ́ oṣù wa fẹ́ kọ́lọ́ náà láǹfààní àti àdírẹ́sì àwa náà ni yóò fi nìyí ló bá wa náà sọ̀rọ̀ ìyàwó kan sọ lọ́ọ́ láti eléyìí o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń ṣe lẹ́yìn rẹ̀ sábẹ́ ṣe kí ni ọlọ́ọ̀bọ̀ òbí fún ọ̀sẹ̀ mọ́ ọ lọ́pọ̀ lọ gbá tọ́lọ́ mọ̀ fi fi kàlámù fún wa ọlọ́run wà lọ́wọ́lẹ̀ ah, fọ́ọ̀dù lọ́ọ̀rẹ́ ní alẹ́ ìjà. Wọ́n bá ṣe pé tí ń bẹ pẹ̀lú rẹ tọ́nà bá fi hàn ní ọ̀la tọ́nà wá dá ọ wà wáhùmẹ̀. wà wáhùmẹ̀ tó mọ́. àti àánú rẹ̀ àti kẹ́ ẹ̀ tí ń bọ̀ à. لهم طائفة àwọn tòbìrì tọ́ ọ lò àwọn nǹkan nu wọn wọ́n ti láwọn wọ́n gbà ní ọkàn wọn sábẹ́ ti mọ́ ọ.

wọn ò lè sọ wọn ò lè sọ ọ́nù wọn ò lè kó ìrànlọ́wọ́ wọn ò lè kó ìrànlọ́wọ́ àti kó yẹ pé rí wọn ní padà dàlélẹ́rí kí ni ìdókòwò rẹ̀ yọ wàlá òwúlá ọ̀gbọ̀n lọ́ọ̀rì àlẹ́ ìta ọ̀wà àbàtì. ولولا مكر الله عليه wọ́n tẹ̀ sátáyé yóò gbèrè sọ̀rọ̀ ọ̀gbẹ́mọ̀ ti sọ̀rọ̀ ọ̀gbẹ́mọ̀ sòdodo kì í sàbá nìkan bí ẹ bá bí ẹ bá wà nù ẹbí tó ẹ pé nù ẹbí tó wà ó fẹ́ràn kó máa sòdodo ó fẹ́ràn kó máa sọ òdodo wá sí náà ni wọ́n lọ pèsè èrò láti dàbò hàn. nǹkan tí ń ṣe o tí a fi ń ṣe lóòótọ́ ni nítorí sọ lọ tí ẹ ṣe ń torí àǹfààní tá a fi ń ṣe àwọn nǹkan tó máa ń ṣe lẹ́yìn lọ́wọ́ ti dáàbò ọlọ́run dáàbò bò tí wọ́n dáàbò bò ọlọ́run ló lè wọ́n ti fún Muhammad àìmọye plan táwọn ọ̀ka ọlọ́run tí wọ́n ti nípa ànábà Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ọ̀rọ̀ òjò tó rí ó kà nẹ́bù. ọlọ́run wà máa wọ́n wà tó bá wọ ọlọ́run dé àwọn wọn lágbára láti ṣe àtàwọn ọmọ náà ọ̀tọ̀ náà wọn lágbára lọ́wọ́. وأنزل الله وأنزل الله عليك الكتاب والحكمة nínú ọmọ tọ́lọ̀ wá tó ṣe fún ọ lóore tó jọ́lá òun náà ni ó sọ alukohan ó sọ kalẹ̀ fún anabi asọ́fún àwọn àjò ní pé àlùkìtà ìmọ̀ túmọ̀ kí ni ìmọ̀ túmọ̀ alukohan kẹ́yìn. ní يعني انتو سمع القرآن سمع وأنزل الله عليك الله عليك الكتاب والحكمة ẹwọ gbẹdọrọ bá sọ nìkan méjì lọ́wọ́ bá ló sọ kalẹ̀ fún àná nìyá yẹn anzala eléyìí alìkìtà wàlúwàlá wàlúwàlá bí mo ti sọ kọ́ á nìkalẹ̀ fún ọ náà èyí tó sọ wáwò yẹn náà sọ fún pé mo tún sọ ìtumọ̀ náà kalẹ̀ ọ̀hún ànábi ìtumọ̀ yìí àyè a ní tu gẹ́gẹ́ bí wisdom a ní tu bí ìmáàná alhàbí ìmáàná ní èmi èmi mo fún ọ àti súnà láti sọ fún wa pé súnà nẹ́bí ò ṣe takò àwọn kan náà ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ fúgàmù bóyàtọ̀ wọ́n yìí sọ́wọ́n ní kí n jáàmù ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn fúgàmù tí wọ́n ń sọ́ńsọ̀ lórí fúgàmù ní ọgbà àwẹ̀ yìí wọ́n fi kéèkì súnà ni wọ́n wá rí wọ́n rí ogun wọ́n ń bẹ̀tì àwọn alùsùn náà. ó tó máa ń sọ àwọn ọ̀rẹ́ tó máa ń sọ àwọn atọ́gbọ́n àwọn àpẹẹrẹ yẹn wá tó máa ń mú wá ẹ̀ rí pé àwọn kankan ṣe ìdáhàwò orísun náà mọ́ra wọn àwọn ọ̀rọ̀ yẹn bẹ̀ lára wọn. àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn káwọn ọ̀tọ̀ lọ àwọn máa rí ẹnu àbùkù kan nígbà tó bá orúkọ ọ̀sẹ̀tú náà gbogbo àwọn ẹlẹ́yìn ọ̀dídá tí wọ́n wọ́n ní ẹ̀wọ̀n ìkàlọ́wọ́ àwọn ọkọ̀ gbogbo tó ní oní ìṣẹ̀lẹ̀ bá sálámà sí òṣèlú sálámà sí yìí ìṣẹ̀lẹ̀ máa ń ṣe lé ìgbìmọ̀ ayé dá sí i náà ló kọ̀ sí. ó yẹ ká máa ta àkọ́kọ́ ìyẹn máa dá sí ní a kì í yìí kì í dá sí lé ọ̀gá ìkókò táwọn obìnrin àjọra wọn. Ekuma ní àyè òun náà níbi ní sunna nígbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ ni wà á lámàkà. Wà á lámàkà máa yẹn ẹ̀fọ́ nígbà àyà. Ọlọ́wọ́ bá ní mú orí tí mo fún ànábì. Ọlọ́wọ́ bá sọ̀ka owó ti mọ̀ wá nítorí pé lè yí ìfọ̀mọ̀. bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ eléyìí wá nke kí na lẹ́yìn ìlànà ṣe mú níjọ́ tó wá bọ́lẹ̀ lára wa àtúpalà wá yá wá ń fún ẹ̀ mọ̀ wá ọlọ́ọ̀bá ń mọ̀ yàn dáa. báwọn náà bá jẹ́ tíṣà báwọn náà bá jẹ́ mọ̀álìmù dábùs àìlú ọmọ ń tora kọ pé kò mọ́ àìmọ́ àìlú rẹ̀. Ṣé ìbára ẹ̀fọ́ ààrẹ mi lu o? Ṣé ìbára ẹ̀fọ́ àlùlẹ̀ oníbẹ̀tì yìí? Ní kẹ́ ẹ̀rù mo ti akọ́kọ́ kọ́kọ́ mọ́ ọlọ́run ló sì mọ́ ọ̀nà. Ọmọ mi mọ̀ wé, àmọ́ bó ti mọ̀ wé tó ó ti fi yọ̀ọ̀sì. àmọ́ kò lè ndị kí ló lọ́dún kò lè sáyẹ́ǹsì ìtọ́kọ̀rọ̀ rẹ̀ náà ni ẹnu tá a fún ọmọ mi kò mọ́ ti náà ni. wà á máa fún máa fi wà á náà ní onídìí ó ní onídìí ó ní onídìí ó yẹn yìí mọ̀ ní mọ̀ àlàyé lọ́nà ọba fún ànábì náà ọlọ́ba fún ànábì ní àlàyé àmọ́ níta yóò yé wọn ọlọ́kọ́ ọlọ́ọba lọ́kọ́ ọlọ́ọba olóhùn lòún kó àbẹ́ Muhammad nítorí máa ń lárúkọ ẹ̀kọ́ tààlà nǹkan mọ̀tẹ́lẹ̀ àwa lánàbì nìkan kọ́ àwa náà níta màá náà ọlọ́mọkùnrin gbogbo mọ̀tọ́ bá wà láyé.

àwọn tó máa fi owó nìkan lè máa mú wálé kìá mọ̀ ní. àwọn mí bẹ lónìí mú ní àìlówó ní ìdílé àwọn àwọn bá lówó ní àwọn bá jẹ́ àdìjẹ́ náà ẹni tó lówó dámọ̀ ní ẹni tó lówó òun dámọ̀ níwájú ọlọ́run ọba ni torí pé wọ́n ti bí àdìkìá mọ̀ ìtọ́lọ́ fowó ṣe sábà fún yàn lówó tí ò bá fún wa fún ọ wọn ò ní bí wọn ọ̀rọ̀ ìdíje lẹ́yìn kí ló dé tí wò ló dàka ta ni wọ́n bì wá ẹ́ ọwọ́ tó bọ́lọ̀ wọ̀ fún olówó ọwọ́ ba ló jẹ́ ẹbí yóò ní àrùn láàyè àwọn olówó àwọn ọ̀la jẹ́ náà àwọn sáré náà wọ́n nílò ẹ̀mí. ìwà sowó nìkan lásìkò ní èyí àti ìwà jẹ́ náà ẹ̀tọ́ ọ̀bá kó ló kò fún mi. àmọ́ nǹkan tó jẹ́ pé gbogbo tó bá tó wá fún wa yìí ìmọ̀ ló fún wa ní ìmọ̀ tó fún wa ní ká wá ní ìyá màá yìí ibà lọ́kànjẹ́ lónìí wọn ìmọ̀tọ́mọ̀ ìtọ́mọ̀ bá fún àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n fi wọ́n fi báyìí jẹ́ yìí wọ́n máa ń fa àwọn lówó lówó owó tó fún wọn wọ́n fi báyìí jẹ́ yìí àbáwọn fi báyìí jẹ́ bá ti wà lẹ́sìn. ìmọ̀ táwọn olówó hàn nílùú yìí ó ti pọ̀ jù ẹ̀rì ní ọ̀sán yìí náà kọ́ ni ní ọjà ọjà yàrá kárí àwọn kan wá mú ju ọ onímọ̀ ìjọ yìí o wọ́n á múdi wọ ibi ikọ̀ tó máa ń ta àgbájú àdéhùn wàláì tírélà mẹ́ta nínú ibi ẹ̀ka náà. ẹ pé wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà lẹ́fọ̀n wa lọ àwọn oníkó àwa nísìnyí ẹlòmíì ike kan tí ó rà gan-an wọ́n bù lówó rẹ̀ ni wọ́n á lọ rà á wọ́n á lọ kó pamọ́ owó tọ́lọ̀ fún un lówó pé kí ni àwọn yẹn lára bó ṣe kó pamọ́ náà tó yẹ láti ń kó pamọ́ tẹ́lẹ̀ láti ń kó pamọ́ àwọn àpapọ̀ àwọn náà wà náà kàn fún o gbogbo kúlẹ̀ ti rẹ̀ yìí nìṣe kò dùn báwọn kan àwọn tó ń ṣe irú iṣẹ́ òun lè ní ìbáwọ̀ bọ́sẹ̀ pariwo wọ́n pariwo gan ni o pé bísíǹsì yẹn ti stop láti fi láti ẹ̀ wọn ò ní bísíǹsì ìfẹ́ mọ́ àgbákò bísíǹsì ìfẹ́ mi ń táwọn lọ sí inú wọn lọ rọra nǹkan láti òkè máa ń jáde báyìí wọn lọ ra wọn wá sáà ní lọkùn mẹ́ta. nígbà wọn bá kábàdókò lọ́jà pẹ́ẹ́sì ó yẹ kẹ́ èèyàn tó rẹ́rà àgbàdo lónìí èèyàn bí wọ́n dẹ́ẹ̀dù ni ó yẹ ní kọ̀ọ̀kan fẹ́ra méjì méjì àgbàdo tó wà wọ ọjà méjì lọ ìdí máa ń fà á sí ìkàtí wọn dán mu wọn ti pinnu ẹ ẹdí ń kọ ọsẹlẹsọ lẹsẹ kanẹ ìkan tọ́ta ní thirty thousand ẹsẹ̀ gbọ́ three thousand ẹ wọ ẹwà láìpẹ́ ìbá ẹnu pé àwọn atẹ́ níbi rẹ̀ àti ni níbi rẹ̀ gbọ́dọ̀ pé kò sílé tó òbí nílò àtàbùkọ́ àti kálíkà náà ní kí ló ló fẹ́ fi ẹ̀fà kì kí ló fẹ́ fi ẹ̀wà sí àwọn kálíkà náà níbi rẹ̀ àmúkọ àdéhùn yìí àti mẹ́fẹ́ àtàkàrà tó bá wọn jẹ́ nígbà wà ní nǹkan mọ́ inú àwẹ̀ tó kí ẹ̀fẹ́ sínú ẹ̀fẹ́ ẹ̀kọ́ àti àkàdé lórí sínú ó wá jẹ́ tó ìjọ kò sí. tó wà tí wọ́n sá àṣẹ yẹn ẹ̀rọ ọ̀kà náà kódà ọkà bàbá náà gbọ́. kí àwọn tó dé ọkà bàbá wọ́n yìí sáré fifteen thousand fifteen náà mẹ́ẹ̀ẹ́dógún àti ẹgbẹ́ aláì ọkà bàbá gbàtó di ọjà kọ́kọ́ tó súnmọ́ ẹ̀ báyìí twenty five thousand ten thousand lẹ́ẹ̀kan náà ọjà kọ́kọ́ yẹn ọkà ọjà kú méjì wọ́n ta ẹ̀wà ní nǹkan bíi bọ́yá nǹkan bíi thirty five èyí tó tẹ̀ báyìí dé odi fifty five ọkà àgbàdo ẹ̀wà ní ti odi wọ eighty kan. so àwọn tí ọlọ́ọ̀ níta nípa pé nítorí bá ti fún wọn ní ìtàn gbogbo tó bá ní ẹ̀mí ìwé làkàyìn lóko jọ ìwé làkàyìn lóko jọ níta mo mọ àwọn kan tí ó lówó tí àánú ń ṣe mí níwà pé ọgbọ́n tẹ nínú ọgbọ́n ní o ọgbọ́n mi dára kọ̀ọ̀kan tẹ ṣe ní ẹ̀rí gbàgbọ́n mi. nígbà tó ń dá ọgbọ́n òun títí mú yóò fún un sáàtì mi òní ọgbẹ́ òní owó tààrà wọn lè ní owó ẹ̀yẹ ní owó gidi ẹ ti ń bá àwọn olùkọ́ láti òṣèlú owó tẹ wọn á ní owó yìí máa gbogbo gbogbo tó ní ìfẹ́ ìdìbò apáta tó ti mú wa pátápátá àwọn tó máa ń bí òdì ìgbìnrin ní ìgbà wọn ti títí wọn ṣe ọ̀nà gbogbo àwọn tó ní pátápátá lọ́kọ̀ọ̀kan fún ìtàwọn ìtàn òtún ní ìfẹ́ ìdíje wọn ni ìfi ń jẹun ní pátápátá ṣé máa dé ibi kan ṣé máa jọ fífi ọ̀rá yìí bí ọjà ní wúruwúruwúru nísìnyí bẹ́ẹ̀ bá bá mọ́tò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wíwà àwọn ọmọ wọn ṣe ní inú àwọn tí alábi ní kẹmọ sàánú bí láyé pé ah àwọn tó bọ̀ bá ń bí ìyẹn mẹ́ta ni. wọ́n ti ní wọ́n ní ní tíjà àlẹ́fẹ́ láàánú wọn àwọn àti ìsábà wúwa àánú bọ̀ tí ìbá ní kí ìyẹn wọ ìsàníyà ọmọ ènìyàn tí ìbá ní ọmọ ènìyàn lára síbẹ̀síbẹ̀ ló bá ti sọ yìí ń gbádùn ìgbà yìí lọ́wọ́ olùkọ́ tó bá ti sọ yìí náà mọ́tò ìṣẹ́lẹ̀ but lẹ́bù tí yẹn wà tẹ́tẹ́ là ń sọ nígbà tó pé lẹ́bù tí yẹn wà lẹ́bù àwọn tó bọ̀ láti ní nísìnyí ọ̀rọ̀ tó wà pé bá ń àwọn àṣà wọn. àníbi inú àwọn tí ẹ tẹ máa yára sàánú ẹni tó ní tí ò mọ ẹ bá yẹ sàánú rẹ o àdánwò ńláńlá ni tí ò àdánwò gidi ní bá kẹta ìmájú ẹgbẹ́ tó bá fẹ́ jẹun láàárọ̀ àárọ̀ ẹ papọ̀ sí kan láàárọ̀ kò dúró sí papọ̀ sí jẹ́. irú àwọn bá wọn á jẹni pé wọn wọnú ọbẹ̀ wọn wọn bá ẹja tí wọn máa ń tàbí ìsìnkiri mẹ́ọ̀ wọn bá àwọn ẹja fẹ́ǹsì wọn báyìí. ètò ìgbésẹ̀ ẹ̀ máa ń lọ àwọn ẹja tó gbé àfihàn gún ni. sẹ́wọ̀n ìbànújẹ́ ló láti sọ àlejò ní àwọn ọbẹ̀ wọn ẹ̀sán wọn. ìjọba ẹ̀fọ́ àlẹ́ mẹ́ta máa ń lọ ìkámọ́yà kó mi dá lọ tẹ́lẹ̀ tí wọ́n sì gbogbo àti láti rí ẹni rẹ̀ pé ọgbọ́n tó ọjà lánàá kọ̀kọ́ tí kò lè dà ní ọgbọ́n tó ló bà dá ọgbọ́n tó ló gbáǹgbà yẹn tí bàbá wọn ló fi dìde tí bàbá wọn ló fi dìde ọgbọ́n yẹn ló dá bàbá wọn ló fi dìde bá dà ó sì fara lórí bàbá wọn lọ. ìjẹ́ ìfowópamọ́ fi ọlọ́wọ́ wáyé fún yẹn yóò fi tún dáwọ́ ọgbọ́n kò ní ilé iṣẹ́ kan náà ní oríta ọ̀pọ̀lọpọ̀ lè bẹ̀rẹ̀ lóríta pàápàá. gbogbo ń tábà gbogbo ń tábà gbogbo tí máa ń bẹ lọ́wọ́ rẹ bí wọ́n ti yẹ kọ́ àwọn kan ti wà lájọ lọ tó bá ti ń laka ìní àwọn kan ń laka ìjọ lọ kámi wo ni àwọn kan lè wọ́n sọ̀rọ̀ ìdí ọ̀lọ́ ẹ̀wọ̀ babalábí méjì kọ́ kéèké ìwọ̀n wọ́n pé kí mo kéèké ìwọ̀n pé kí ni ìyàn rí kí ni ìyàn pé lágbájá etí mo rí lè mọ̀ bídé fún kò sí àbàtà àjẹ lókù ní ara ìtọ̀ kàwé dé yìí ṣe fún ọ̀yẹ̀kọ̀ ọ̀bọ̀ mọ́tì lọ báyìí ìdí wọ́n kéwú dé yìí ọ̀bọ̀ lọ́wọ́ yìí ṣé báyìí tó ní ẹ̀rọ ọ̀gbìn ni wọ́n bá níbẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀rọ ìgbà tó ti gbìn kò láì bẹ̀rẹ̀. ẹ̀wà wò bí ẹ bá lọ bí ẹ bá pòfẹ́sọ̀ tó kàwé kéwu tó ti tó kéwu dé bí pòfẹ́sọ̀ ẹ tó kàwé tó di pòfẹ́sọ̀ kò lè máa sọ̀rọ̀ àbò lè máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ lónìí. wọ́n á ní kó ń fẹ́ gbogbo owó tẹ kánà lónìí ó lè padà àgbébù nìkan ni wọ́n máa ń ṣe é èdè kí ìjọba ní ìjọba ló bá ní kọ́ àbámọ́ nílẹ̀ títí ti ṣe kan níbo ìtàwọ́ bẹ̀rẹ̀ wípé gbogbo tó bá fún yàn láyé kìí ṣe ní ìjọba rẹ̀ kìí ṣe mọ́tọ́ ní kìí ṣe ọgbọ́tọ̀ ọ̀gá ọlọ́run kan bẹ́ẹ̀ ọlọ́run wa ní gbogbo tí bá fún ọ pátápátá tí ó ní kọ́ fi ṣe òmìnir bima ataka Allahu dáwọ̀dá àtọ̀. Àwa ní ìmọ̀ ogun tó ọ̀rọ̀ fún ìgbó kó bá ní pé mo ní ìtàn mi ní wẹ̀ ọlọ́run sọ mọ wá sí wájú kìá Ànábì ní sẹ́ rí yìí, a máa ń yọ zàká ìyì náà bá a ti máa ń yọ làpò. Sọ pé ìyì lọ́dún ìyì náà ló bọ̀. Ìyì náà ẹwà máa ti wá lè kìyàmá. Àwọn kan bẹ lórí ìṣèjì wọn ní wọ́n bá tán owó lójú pẹ́ lójú bẹ́ẹ̀ o. Tí wọ́n fẹ́ fi ọmọ ilé àwọn ẹgbẹ́ sáré sọ̀fọ̀, ó kàn gbé bọ́ọ̀lù ni. Èdè kan kò sí náà kò sí ìjọba àmọ́ lọ gbọ́n ní ìtò bẹ́ẹ̀ àpẹẹlẹ ni ọlọ́run bá rú fún un ẹ̀fí lágbájá lẹ̀ ó ti fi ó ti filẹ̀ ó ti filẹ̀ náà ọlọ́run bá fún àná Muhammad wà á lámàtà máa lámàtà fún tààlà. وعلمك ما لم تكن تعلم وعلمك ما láàrin ní àtẹ̀yìn sábàáyé kájí máa ń fúnyàn ní ìpéyìn òmà kájí máa ń fúnyàn mà ọlọ́ọ̀bá wá ní sábà bí téèyàn tó lè rìn tọ́lọ́ oníkéèyàn rìn tọ́ba bẹ́ẹ̀ ti ń fún ọ ọ̀pọ̀lọpọ̀ lónìí látara tí wọ́n wá ìmà wọ́n ti wá ìmà àwọn tí ó ń fẹ́ ń gbọ́ ìlìhàmù àwọn olo ìlìhàmù nìyẹn ìmọ̀ ìṣúlú pátí kí ní ka ìlìhàmù nìyẹn lókè níyì kọ́ ìbá àmàwé lókè níyì kọ́ ìbá àmàkéwò nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ bẹ̀ ọ́ náà bẹ̀ ọ́ náà wọ́n sàkóso náà kó láti máa gbìyànjú báyìí máa bẹ̀ ọ́ náà owó. bọ́ọ̀lù máa bẹ náà kọ́lọ́ jọ páàtì bẹ́ẹ̀ náà ló máa bí ọlọ́run pé kó tẹ́lẹ̀ yìí ó fi mọ̀ wọ́n ó fi wọ́n náà ọ̀lọ́kọ́ náà. àwọn ẹ̀rọ ìdí ní ọ̀dà ní Muhammad tọ́lọ̀ sọ fún wa. ìgbọ́n ní kọ́lọ̀ sàlẹ̀ fún wa tó máa bèèrè lọ́wọ́ rẹ̀ wọ́n lè sàlẹ̀ fún wa ọ̀nà lẹ́ẹ̀kejì tó máa rìn tẹ́kì nímà tẹ́fẹ́ nímà máa ń dáná sáré kankan o ọtí wá mà ọtí ẹ̀rùn ní ọ̀nà ìsúnú ọkọ àwọn kan ní ọ̀nà ìsúnú fi ń lówó tó ń gbogbo owó bẹ́ẹ̀ náà làwọn nǹkan náà ní ọ̀nà ìsúnú tí wọ́n ti gbé nìyí tẹ́fẹ́ nímà wọ́n ló gùn mọ́ ní bá a ti tóbi owó wọ́n ti gbé nìyí wọ́n tó gùn mọ́ náà àwọn tí wọ́n tó gùn owó owó ti orí ọ̀nà kan ọgbà ọ̀nà tí ẹ̀kọ́ gbà ní bí ó fẹ̀jọ ṣe tó bá lọ wọ ọ̀pọ̀lọpọ̀ náà káàdì tó jẹ́ ìmọ̀ lọ wò. àwọn ọ̀gá ní gidi wọ́n ló kọ́ wọn nìkan ìkan bẹ jùmọ̀ sáfẹ̀ òhó wọn ni màá rẹ̀ ẹ máa lọ wọn kàdí kan ní wọn kàdí màá tó dájú yẹn lọ́wọ́ mẹ́rọ̀ rẹ̀. gbogbo tí wọ́n ní kí yẹn tí wọ́n hàn tí wọ́n fi hàn tí wọ́n mọ̀ tí ẹ̀hàn ni ẹ̀hàn àwọn àjọ àwọn àjọ àtúntò máa ṣe tí wọ́n á ṣe níbẹ̀ náà tó máa wọ́n tó máa fà òun ni àwọn kan yẹn lọ́wọ́ á máa nínú ọmọ àlè ọwọ́ máa máa ń bí nǹkan mi kó

فاتقوا الله وقولوا على الله ويعلمكم الله واتقوا الله ṣùgbọ́n ẹgbẹ́ rẹ̀ ló gba ọ̀nà míì ọ̀nà ìlọ́wọ́ padà míì lọ́mọ ewé gbá lọ́mọ ewé àwo mẹ́wé ààrẹ kòkòrò ẹ̀yà àwòkó pẹ̀lú ọ̀nà ìlọ́wọ́ àmọ́ tó sọ pé bèbè bèbè lọ́wọ́ nìkan fún ọmọ àdìsí ọ̀rẹ́lẹ̀ ìtòlì wà tẹ́kùn lọ́ha wọ́n ní àìsàn òkúrò lọ́ha ọ̀nà tó jẹ́ ti wá mà lẹ́yìn ìgbìyàn tí kẹ́rin ṣe ní o bọ́yọ̀ mà tọ́wọ́ ọ̀hún tàbí gbogbo ní ẹ̀yọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run àwọn òbí náà bẹ̀rẹ̀ lẹ́sìn bẹ́ẹ̀ máa ń tẹ̀lẹ̀ sáà lónìí àwọn sálà àwọn tó kọjá lọ láwàfà dáadáa tí ìkẹrẹ bá tẹ̀lẹ̀ sáwọn tó máa ń ní máa lọ bábá ní ìtura kan yẹn ọ̀nà táwọn ọmọ ní sọ́kùnrin ìṣòro yẹn ọ̀nà tó dáa ni ẹ̀rí ìkọ́ ẹ̀ máa ń wò. àlùmọ́tò ṣáàfìrín wàṣúmọ̀ wọ́n wọ́n tààrà mọ́tò ṣáàfìrín ó ṣàkíyèsí ààrẹ pé àwọn táwọn máa kúrò àrẹ gbọ́ ọ̀ táwọn máa mú tù ẹja máa gbọ́ ọ̀. ó ṣàkíyèsí ààrẹ pé bóyá tó máa fẹ́ ha nǹkan tó máa tẹ́lẹ̀ láti péjì mẹ́rin nínú alójúmọ́ wà ìpínlẹ̀ wọn á ju péjì níbi ọ̀kà wọn ó ti ó ti rí pé ìṣòro ti bá wọn. tí àìsùn náà ní ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àìsùn náà kì í ṣe é dìsìn dèbí àsìkò pílọ̀ tí ní hamẹ́ náà ní lò ògbómọ̀ méjì ní lò ọ̀kan ní lò kébì ọmọ kéwu báwa láti máa ti gbé ọmọ kéwu kí làwọn ti alùpàá máa pa ní ọ̀fẹ́ tí wọ́n bá kí lóò fáwọn àdúmọ̀ sí aláìláka ní ọ̀rọ̀ wa lọ́dún tó ń lọ ní ìgbà pé kí wọ́n fún àwọn ọmọ alóòrùn ní àná. àmọ́ pé báwọn sáà ti máa ń rí ìgbésí ayé wọn ìgbésí ayé wọn bí bó ti ṣe bá ti ní ìṣòro kábàámi ẹ̀rọ sọ pé kí lọ́wọ́ ọba fi tán kílẹ̀ wọn ní sọ́nà tó yóò fún hàn kó dé ká máa ronú rẹ̀ bí mùsùlùmí. èyí ọ̀nà káwọn ọ̀fẹ́ ká náà gbọ́n ẹnìkan ẹnìkan lọ́jọ́ ẹnìkan bẹ́ẹ̀ nìkan jọ kan ó lè bọ́ọ̀n ló sọ àpá àwọn abáwọ̀ inú ọjọ́ wọn pé tí aláwọ̀ sọ́nà ọlọ́ba àwọn àpá alẹ́ àwọn ènìyàn ní pọ́blẹ̀ táwọn ní sọ̀rọ̀ tó bá wọn sọ hábà táwọn ó sọ̀rọ̀ kan kásáré lórúkọ gbàrà tí wọ́n bá nẹ́bì fún irú nǹkan báyìí tètè tó wá jẹ́ títà àbọ̀ wá jẹ́ báyọ̀ dọ́kítọ̀ ni ọ́ wọ́n bá tẹ́lẹ̀ nípa wá àkọ́dà àti irú nǹkan báyìí o ìsọ̀kọ̀ ló ń lọ ó ti jẹ́ pé ìyá àpá ìdílé ìmọ̀ ló ń lọ kì í sọ̀rọ̀ tó wúlẹ̀ ló ń lọ lọ́wọ́ tó ń ta ọ̀rọ̀ wa á kà fúlá mi bọ̀ tó lè jẹra àwọn ọmọ ìṣẹ́ lọ tó lè jẹra ẹnì kan tó bá nàbí mi tó lè ní fọ́ọ̀mù ẹgbẹ́ àti ìṣẹ́ ìṣẹ́ lè kápá ní ọ̀rọ̀ lónìí. bí àwọn ọdún tó tàbí náà ló tó lọ dábàá tó máa fi yá ọ̀tá gbẹ́dẹ̀ kan wá sí kí ní ṣẹlẹ̀ yìí tó wá tó òbí wa wò iná ọdún tàwọn oníṣẹ́ ìgbà tí wọ́n ti lọ bá ànẹ́bì yìí bó ti yẹ kọ́ ọmọ ronú àmọ́ òun òun lọ bẹ̀ ló jẹ́ pé kò ní wá sínú ọpọlọ wọn kò ní tó fún ọpọlọ ànẹ́bì ẹni lọ bá ànẹ́bì kọ́lá wá sẹ́ni yẹn wọ́n ní ìkúwá sẹ́ni yẹn wá òun fẹ́ wá ń gbàgbé èlé lásọdẹ ọ̀sánsà sí nílé o torí òun kókó láti jẹ́ tóun ti wọ̀ nítorí òun ti bàtí láàbù lè ti bọ̀ mo ẹgbẹ́ mi pa eré gbọ́ ọmọ ó sọ fún kí Nǹkan tó tẹ́lẹ̀ sọ pé èyí ń bọ́ ẹgbẹ́ wa tètè ní tí ó gùn ọ sí ọtún mu ní lábẹ́ ló ń lọ bẹ̀. Mo fẹ́ tẹ́sí ni pé ẹ máa fi oògùn oògùn làpálàpá ẹ̀fọn náà bẹ́ẹ̀ bá lórí ń bọ̀ ọ́ ṣẹ̀ ti lọ sọ sí kù. Bàbá bẹ́ẹ̀ tó máa ṣe lò wọ́n ti lọ sọ sí kù náà dénà àlọ́ ti lọ. Wọ́n ká tẹ́sí rẹ̀ nǹkan kan tẹ́sí ká tẹ́sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni ní òkú bá ó ní ibi ní wa wọ́n kàn fọ́ọ̀mù òsì òun wà nígbà yìí àwọn kan wọ́n lò ó tó wà náà wọ́n ti lọ ọ̀sán náà láti àwọn àgbà ń bẹ̀ àlébi ní àníbi ni ẹ mọ́jà mọ́ra yín wọ́n bẹ́ẹ̀ lóòótọ́ àwọn táwọn ojú tí wọ́n wọ́n dàgbà ní ìbẹ̀tọ́ wọ́n ti dá wọn tó máa wù ọ̀gá báyìí ìfi wọn wò yẹn sọ́dẹ̀ gbèsè náà kàwọn tó ní ṣẹ̀kẹ̀kẹ̀ wọn ebi wọ́n ṣàfihàn àwọn gbọ́dọ̀ lẹ́yìn mi nìyí nìyí ebi wọ́n lọ sí àfihàn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ wo ọlọ́kàn dá wọn kẹ̀kẹ́ ní ìlà alára ni ìdí wọn bẹ wọn kan láti bá ti lè fojú wọ kan tó yẹ́dà wà burú pé kí wọ́n sì kẹ́kẹ́ sára àwọn tọ́sí ní ayọ̀ nìyẹn anábì ní orí tó ẹgbẹ́ kan máa ń bẹ máa bọ́ wọ́n dàbà rẹ nǹkan kan máa ń bẹ tó lè dákádà láyọ̀ nínú làtàbà kọ́sí àlàyé wọ́n tàn sí ní lẹ́yìn àwọn ọ̀dọ́ wọn ṣáájú ẹ̀ ẹ̀mí rẹ̀ báyìí. tó ẹni ọba nípa Muhammad sallallahu alaihi Wasallam sallam ó lè rí fọ́ọ̀mù anábì wa ni kò fọ́ ọkùnrin ètí ń fọ gangan ọkàn ó wà fún gbogbo máa ń gbìyàn ní ara yẹn tí yẹn bá fè ó yẹ kí lọ́dọ́ tó kọ́ ọ lọ ọkàn fi àyíká sísá dún náà yẹn ọlọ́gun lọ́gun lọ́gun lọ ọkàn kan yẹn gbogbo tí máa ń gbìyàn ní ara rẹ̀ tó ti lọ́gun tí ó lọ kì í ti kọ́ ọkàn lọ fún tí ẹni ọ̀sùn tó lọ general wọ́n mú nǹkan kò sí ọ́ ọ́ àpọ̀ ọkàn báyìí ọ́ wà ní bisimilá lẹ́ẹ̀mẹ́ta. فاجعل اللهم بقدرتك أعوذ بالله أعوذ بعزة الله وقدرته بشر ما أجيب وأحرك ọwọ́ awúlò ní ẹ̀mí ìdí yóò lọ. Tẹ́lẹ̀ tí mo mú ìbọ́dù rẹ̀ wá, tí mo ní ó lọ òkè àfáàtàn ó lápá bìlífì ni, wọ́n ní kó mú twenty thousand wá nígbà yẹn. ó ti pẹ́wọ̀n pẹ̀lú ẹni wọn ló lọ ẹni yẹn lọ tẹ́lẹ̀ gan àwọn àbá gbà ẹni yẹn ló gan lọ dáadáa lọ olóòbí olóòbí ẹtọ́ ló ti gbóyàn lẹ̀ gba rẹ̀ gba rẹ̀ dáadáa ó sì wá ti wà. Ibi ee àyẹ̀wò wọn náà dé bó ṣe wọ́n lọ́gbà bá dìí ìbò sí lẹ́nu wọ́n lọ́gbà bá dìí ìbò sí lẹ́nu owó ti lọ́wọ́ wọ́n á ní ìjẹ́ ìṣẹ́lẹ̀ ìyàwó ló mú wa ní ìṣẹ́ àwùjọ ni wọ́n á kó ní ilé iṣẹ́ wọ́n á pè padà wọ́n á pè wọ́n á ní kó fọ́ kan bí ilé ń fọ́ wọ́n á fọ́ kan wọ́n ní máa wù tẹ̀lé mi ó sì wù tẹ̀lé mi ó fọ́nà bóra nírọ̀lẹ́ ọjọ́ òun ló dùn kó ó wà fún wa bá mi dáhùn ní wọn láti wọn dá sí méjì nígbà ìdílé ọ kí èsì yóò lọ wa ó sì lọ àti tẹsí tó ń lọ wọn àwọn àjẹ wa wọn ò lè rí olókè lọ kò sí fàkà tí a lè bàyọ ó lọ pé àwa ti gbé ìṣẹ́mi wa àwa ti ó ti wà nílé ó ti wà nílé ìgbẹ́ wa ìṣẹ̀lẹ̀ ànábì ló fi jó wálẹ̀ kan náà ẹgbẹ́ ti pé ló fi jó wálẹ̀ kan náà yóò wálẹ̀ kan náà nígbà tí a gbàgede ní ìṣẹ̀lẹ̀ sí o èyí ìṣẹ̀lẹ̀ wà kankan kiri sóṣè láti ànábì bó ṣe sọ́wọ́ ìmọ̀ kan rẹ̀ láti fànẹ́bì o ẹnì kan náà wà ló pé èyí pọ̀ àwọn afọ àwọn ọ̀dà láì fún wọn pínlẹ̀ tọ́pìkì pé gbogbo tó bá ti ní pain láàárẹ̀ ni tọ́sílẹ̀ bàbá ti lọ lé ìwòsàn tí òkèlè tí ò lọ bá ẹ pékè sí lásán náà ṣe bá yẹ kí òun bíbí mẹ́ta àdó àtàkà àti kejì méje lọ́sẹ̀ yóò lọ ní sàlọ́ ìkẹyìn aláwọ̀ tó lọ rẹ̀ nìyẹn níta ti lọ pé àwọn sálàkù wa báwọn ti mọ ohun ọ̀hún nìyẹn ẹni tí wọ́n ti wá báwọn báyìí wọ́n ti pèrè báyìí wọ́n ka ìròyìn lẹ́yìn lọ bàrà kílẹ̀ ti sọ lórí ẹ̀ bọ̀tà àwọn bá ń bẹ láyé lónìí ọdún ìlú wa ni látàrí lọ mọ́mú sáfì làbádọ́bí àbí ó wọ́n lọ bá àfa rẹ̀ ó lọ́wọ́ sí kìnìyàn òun ṣàkíyèsí pé bóun ní hákéwú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò فعلت إلا وكيل سوء فأوشكني إلى ترك المعاصي أبو الشافعي رحمه الله ó wà fún ọ̀sá tí èsì pé ṣíṣù ó ti lẹ òun ò lè hàn kábí lẹ́lẹ̀ mọ́ òun ò sáré ọmọdé wọn ṣàdúró ó lọ bá àfa rẹ̀ ni ó wá fà rẹ̀ bá àfa àfọ òní kó lọ wá àwọn ìwé wa òní kó lọ wá ẹyẹ kí ni yé ẹyẹ àwọn òkú òní kó lọ wá bú lọ bọ́lá bọ́lá láwọn ohun kù. Bàbá ẹ̀rọ sáájà rẹ̀ ìyá sáà ó kó lè máa. وعلمني بأن العلم نور ونور راني لا يرجى بعادي لا يرجى بعادي Ẹni tọ́ta àwọn sọ fún mi pé, "Àwọn ọ̀sẹ̀ àdáyé ìlà àtàtà lóun ṣáàtì yìí." ọdún ọdún tẹlọ wọ àwọn kan tọ̀ ní ti tẹ́lẹ̀ láì gba tọ̀ wọn ti ní oníkọlọ oníkọlọ ọ̀dọ́gbọ̀dọ́ ọ̀dọ́gbọ̀dọ́ ọdún tẹlọ. wọ́n ti gba lójú àfáàní ní ìfẹ́mẹ́tì ọ̀rọ̀ sálábùkà ní ìrántí mọ́kànlá rántí. àwọn àfáàní náà máa ń tẹlọ ọlọ́pàá ní àbúrò ìṣàfihàn ní rákẹ́wì. ó ní ìmọ̀ ó ní ìkànnì ó ní ìkànnì wọ́n yẹ fẹ́ kan ní ètò tẹ́sí ní tó bẹ́ẹ̀ sí tó bẹ́ẹ̀ lè ṣe bọ́ọ̀lù tó máa ń ṣe fẹ́ bá fẹ́ràn nìyẹn tó wà gba àwọn ọ̀gá èdè ìhọ́lé mà àbí kóró ètò oríṣi àkíyèsí ẹ̀ ti fọkàn lọ sọ́kàn sí ọ̀dà ló wà kéèkó rẹ̀ wá ní mímọ́ tálẹ́ fún tẹ́lẹ̀ pẹ̀lú ohun ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ní ṣe náà ọwọ́ wa lè ju ètò rẹ̀ yẹn wà ní fàázàrà ó wá ń fi ní pé ibi tẹ́lẹ̀ náà bá ti wá sí ìdájọ́ ìdá wà sí ìṣe ìmọ̀ rí tó yẹ pé ìmọ̀ ẹ̀sìn tá à ń kọ́ yìí kò yẹ ká máa fi ọ̀nà tí ọ̀dà wá ìmọ̀ ẹ̀sìn. لأن العلم معلمني ìwọ̀n tó fẹ́ fẹ́ ìmọ̀ ìmọ̀ tá à ń sọ ìmọ̀ ẹ̀sìn yóò ìmọ̀lẹ̀ ni ó Ìlọ́wọ́ ọlọ́run ni ọ̀pọ̀ ọlọ́run lẹ́jẹ̀ Lọ́pìn ẹ, èsì yẹn, ó lè tún fún ọ̀lẹ́ tàbí ìfọ́lọ̀ ọ̀fẹ́ rẹ̀. Ọ̀n sọ náà, ìlú ìgbẹ́ ọ̀dọ́ ìgbẹ́ ìgbẹ́ láti wá ní ọlọ́ẹ̀dẹ́ àjẹ́rẹ́ ni o. Ìkọ́ sẹ́kọ̀ọ́ láti yàgbé wọn ni kọ̀yọ́ bá rí ha. Ìmọ̀ náà ọba ìlú pẹlẹsẹ tó bá fún ètò ìrọ́bù ni. Orí ẹ̀jẹ̀ ni o, ó dàbí ẹni tí ń ṣe ìbàjẹ́. Inú wa ń rí owó níbi ìbàjẹ́ rẹ̀ náà. Owó ètò wa ń pọ̀ sí kò tó wá lọ. Ẹ má ẹ má pọ̀ sí gbogbo tọ́lọ̀bà fún wa pátá àti mẹ́rin àti owó ni àti òye àti làákàyè kìí ṣe nínú ọ̀ṣẹ̀ wa ọlọ́run fún wa gbogbo tó fún wa ọmọ tó balẹ̀ fún wa fún wa lọ́wọ́ aláì máa ń sọ náà fún wa ràn wá lọ́wọ́ kọ́ fún wa lọ́wọ́ ọjà lè máa lò ó ní ọ̀rọ̀ náà wa náà lè lò ní ọ̀rọ̀ wa káfí wọ́n àti ẹ̀ náà alájẹ kan lọ wọ́n tọ́lọ̀ bá